Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh oníbèrè yìí náà tún béèrè nípa pé ọ̀rọ̀ ká ní kọjá ìyàwó kan làwọn fẹ́ béèrè